èmi ò nífẹ̀ẹ́ sí bí baba olúwo tilẹ̀ wò bí wọ́n ṣe ń sọ̀rọ̀ nípa àwọn òòṣà tí àwọn oníṣẹ̀ṣe ń bọ àti ọ̀nà tí àwọn oníṣẹ̀ṣe ń gbà sin ẹ̀sìn wọn ṣùgbọ́n eléyìí ọ̀wà tó ohun tí àwọn èèyàn wa ń pariwo olúwo lọ ni olúwo ṣe gbá ni olúwo ṣàwo ni olúwo ti lọ kí ló yẹ tẹ́ ya fọ́jú lórí bàbá olúwo ọba kan sọ̀rọ̀ gbéraga sí bàbá ọba olúwo tilẹ̀ wò àwa wítan ẹnìkan wá ní òǹgboyè kan níbì kan òun ṣeré wá ni wọ́n poyè o kí ni ẹ̀ ń gbà ń bí oyè ọjọ́ bíi sàtúkẹ́tì àlìjẹ náà kò sí ròyìn tẹ́ ẹ lè gbà láyé ẹ lè níyì bàbá olúwo tilẹ̀ wò láyé kò sì dùn mí fún yín bí ọ̀sà àwọn òpònú àfa àwọn àfa yírádà àwọn àfa alátẹnujẹ àwọn ẹ̀gọ́ àfa táwọn náà sún mọ́ yín tí wọ́n ń yẹ̀yẹ́ ara wọn lọ́dọ̀ yín ẹ fìgbà kan yẹ̀yẹ́ àwọn àfa ń bẹ̀ hàn ẹ láwọn àfa ẹ nígbàgbà àgbà ńlẹ̀kùn wọn mọ́ ró ìlẹ̀kùn èdùnmọ́àmọ́à wọ́n sì fi ti ara wọn gbọ́n fojú ara wọn rí kódà níwájú wọn gangan lẹ ti sọ kò sì kò tí jù bá wọn ẹ̀ẹ̀kejì lẹ́tọ́ wọn á sọ pé lájọ tẹ ti gbadé lájọ tẹ ti gbadé ẹni jọyìn lẹ ti gbé Islam jùlẹ̀ ṣé nígbà tẹ́yìn wá gbé lẹ́sẹ̀ lómi ò ṣe àwọn ọba tó dáa ju yín lọ tí wọ́n lówó ju yín lọ tí àwọn tí wọ́n dáa ju yín lọ tí wọ́n wì ju yín lọ tẹ́ pé tẹ́ bá déwájú wọn gan tí ìbá sadé ti ń bẹ lórí yín ẹ fẹ́ lè mọ́ra bàbá wájú wọn wọ́n ń ṣe Islam ayé wọn ò sì bàjẹ́ nǹkan kò sí hàn ẹ wá yanu gbàgà bí ilẹ̀kùn tó ti gbó ẹ wá ní gé Islam jùlẹ̀ àjẹmọ́ ti gbadé ǹgbẹ́ wá gbé Islam jùlẹ̀ tẹ́ gbadé sáyé yín wá bẹ́tà ju yòókù lọ ẹ wá fẹ́ máa sọ̀rọ̀ olúwo ń sọkúsọ nínú táwọn ò ní gbà pápá lójú ọmọ yorùbá ni pé kẹ́nìkan wá sórí atẹ́gùn kó a máa sọ̀rọ̀ jabajaba nípa olúwo ń lè bú ẹ̀sìn ẹlẹ́sìn kọ̀ọ̀kan mi ìyẹn ti dàfi ẹ̀yìn tí egun fi sọ kọ̀ọ̀kan mi ṣùgbọ́n wọ́n tọ́ ọ bá sọ̀rọ̀ àbá olúwo tilẹ̀ wò tọ́ ọ bá sọ bákan bákan nítorí onírú yẹn torí ọjẹ́ òní lọ lọ́fẹ̀ẹ́ o ọ gbà séńjì ọ̀rọ̀ rẹ á sì fún ọ bàbá kan tó ṣe irun tó ṣe irun mú bíi ẹ̀kan ṣu òun náà ń bẹ́ ń bẹ́ bàbá gbogbo yín ẹ lọ sọ́ra kò sí sẹ́jọ́ yín bí o ṣe bàbá àgbàlagbà àtòkùmọ̀kù àmọ̀nàrún mọ́ lọ́kàn tó ń gbàbọ̀dè fún ìlú wò látàrí gbọ́n ti mọ̀ pé àwọn ò ní dáadáa kankan lẹ̀ àwọn ò sì lẹ́yìn kankan táwọn ò fi lẹ̀ gan àbí míyàn bá dàgbà tí ò lè tí ọ̀rọ̀ ọmọ ẹ̀ kankan tó bí tó tí ọ̀rọ̀ ọmọ ẹ̀ kankan nà sókè fáwọn èèyàn pé ọmọ mi tí mo bíire o sábùkù ọ̀kan èèyàn sójú ò tí ó ń tàn tí n bá sọ pé bínú ṣe ń bí mi níṣẹ́ máa sọ̀rọ̀ ń sọ jù báyìí lọ bàbá olúwo tilẹ̀ wò ẹnìyàn kan ò lè yọ wọn ọlọ́run ló fi wọ́n bẹ́ẹ̀ kò sí mímì kankan tí ó mì wọ́n kẹ́ ẹ lọ gbọ́ dáadáa èmi ọ̀ránṣẹ́ o ìrìn kò sí tó kàn pẹ̀lú ẹnì kankan tọ́lọ́ ń bá kóore sọ́dọ̀ ẹ lónìí wọ́n lérò pé òní bọ́ sọ́dọ̀ ẹlòmíì lọ́la ogun ọmọ sìnìkọ́ tọ́lọ́ ń lu palẹ̀ ẹ̀kan ní téèyàn rí ó ní ọlọ́njọ́ ẹ̀dá lọ kò jù bá ń lọ gómìnà wa tìpínlẹ̀ Ọ̀ṣun eh, his excellency Nurudeen Demola Adeleke Jackson ọlọ́gbọ́n inú ni olóyè sí ni wọ́n olùmọ̀ràn ni wọ́n mọ tí wọ́n ń ṣe wọ́n sì láwọn alámọ̀ràn gidi lẹ́gbẹ̀ẹ́ àwọn náà ò lè bá a dá sọ́rọ̀ wò torí wọ́n mọ̀ pé ẹni ìlú fẹ́ ẹni tí àgbàfẹ́ tọ́ méke fẹ́ lolúwo àwọn tí wọn láǹsọ olúwo bákan bákan náà olúwo ẹni wọn bọ táwọn náwó ara wọn sókè wọn pariwo láàrin ìlú wọn sọ lórúwo láì dáa bóyá wọn ò ní ẹ̀ka àbùkù nígbẹ̀yìn ọ̀rọ̀ mi bàbá gómìnà adémọlá adélékè wọ́n ti kí gbogbo ẹ̀yin ọba náà dandan wọ́n ti kì yín lọ́wọ́ ẹ gbà fọ́gà yín o tí ì bá ṣe pé bí nǹkan ṣe rí tí gbogbo nǹkan ṣe dàrú láyé ìjọ́hun àti àìbìkítà àwọn àgbàlagbà oúnjẹkújẹ kan tí wọ́n ń dà lóru lónìí. Ìwó Ìwó ni gbogbo Ìwó ni gbogbo ìlú tó wà ní agbègbè Ìwó ń jẹ́ Ìwó land is Ìwó land orúkọ míì kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ afayọlá afayọlá bẹ̀rẹ̀ ni Ìwó ni ilẹ̀ wo ni ilẹ̀ wo ń jẹ́ ẹ wá di kan fẹ́ máa jábẹ́ bàbá wa gómìnà alálùbáríkà hmm? wọ́n ti kí gbogbo yín lọ̀pẹ́ lọ́jọ́ kò jẹ́ bàbá lolúwo jẹ́ fún yín o abẹ́ olúwo lẹ̀ sì wà kò sí ní tí ọ̀yọ́ yín lábẹ́ rẹ̀ lè kúrò lábẹ́ olúwo nítorí ẹni kódà kẹ́ ẹ gun orí ọ̀pẹ àgògò lọ kólúwọ wà nu mọ́tò rẹ̀ nsàlẹ̀ abẹ́ náà lẹ̀ sì wà lórí lálá tó lòkè ilẹ̀ ní olúwo tilẹ̀ wò ó ọkàn yín ó balẹ̀ ẹ̀mí yín ó gùn pẹ̀lú ògo lọ́wọ́ ọlọ́run kò sí mímọ̀ kankan tí ó mìyìn ṣùgbọ́n àmọ̀ràn tèmi fẹ́ gbà yín níparí ọ̀rọ̀ mi ni pé ẹ mọ́ sọ̀rọ̀ pa òòṣà kankan mọ́ ẹ mọ́ bu òòṣà mọ́ ẹ mọ́ bẹ̀rẹ̀ máa tẹ̀lé nǹkan ẹ mọ́ sọ̀rọ̀ nípa òòṣà yìí gan ẹ mọ̀ já wọn tí ó mọ̀ nípa òòṣà tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọn ò rí o tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọn ò tiẹ̀ mọ̀ nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ ẹ mọ̀ pa rẹ̀